bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah ọpẹ́ ni fún Ọlọ́run ọba ẹ̀yin ní tiẹ̀ ṣe lórí àwọn ìkẹ́ àtìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa lẹ́yìn tó ṣe pé a lè kà tán wa in ta'uddu ni'matallahi la tuhsuha àwọn tọ́lọ́run ọba mi ṣe fún yín lóore tẹ́ máa kà mí ní méjì mẹ́ta ẹ máa yí ṣe fún yín wàbítálí ẹ lè mọ́ ntí ká sáà máa ṣe ni pé ẹ sáà máa dúpẹ́ lórí àwọn orí tọ́lọ́run tó bá ṣe fún yín wàá tún tọrọ àlékún ìkẹ́ àtìgẹ̀ fún àníbọ̀ Muhammad àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ ìlọ́kùnrin ìlóbìnrin ọlọ́mbanìkẹ́ wọn ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́nkẹ́ wa ṣàánú wa ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run ọ̀làlá ìlà ìlọ́lọ́ níjókòó tóní lágbára ọlọ́run ọba a tẹ̀síwájú náà ni o lórí agbárin tí à ń bá bọ̀ yẹn lórí àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn ètí yóò ṣẹlẹ̀ kó tó di pé ọjọ́ gbẹ̀ndàlù kìyàmà yóò wọlé tó nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá abára wa sọ nípa ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ léè tó jẹ́ àmì ńlá ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì léè tó ṣe pé tí bá ti ń ṣẹlẹ̀ báyìí ká máa retí ìparí ayé ká máa gbà pé ọjọ́ àlòkìyàmà ó ti súnmọ́ ká múra ṣiṣẹ́ rẹ̀ sí kátẹ́pẹ́lẹ́ mọ́sẹ̀ olóore kámẹ́ tún wá tọrọ àtúbọ̀tán tó dáa lọ́dọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala ìṣẹ̀lẹ̀ akọ́tà akọ́mẹ́nuba òun náà ni ọ̀rọ̀ nípa alimahadi asàlàyé nípa ọkọ rẹ̀ tí ń jẹ́ àtàwọn ìròyìn rẹ̀ àníyàn láti ìlà oòrùn ilé ayé a nípa hadith èyí táwọn kan máa ń mú wá lórí pé kò sí ti ń jẹ́ mahadi máa. Ma àwọn àfáà wọ́n já mọ̀ pé àwọn pé hadithin hadithin da'if ni àwọn kan lẹ́yìn tó gbà wá wọ́n ní munkarul hadith àwọn kan ní majhul ọ̀rọ̀ oríṣiríṣi bá a ṣe gbọ́ lọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá kí ni táwọn àfọ onísúná wá wí nípa hadithin ẹ má gbàgbé o àwọn kan bẹ́ẹ̀ nù rẹ̀ yẹn nípa máàdí kí ni táwọn àfáà sọ nípa àwọn hadith ètò wa lórí máàdí sẹ̀ǹpá àwọn afọ onísùnà wọ́n gbà atúndàkọ̀ àwọn àdìs bíi mélòó kan lé ètò wa látọ̀dọ̀ Imam Bukhari àti Muslimu àwọn afáà ní hadith hadith mutawatir ni à ń bọ̀ tábà kú níbi eléyìí a wà bọ́ sórí alimasihu dajjal arákùnrin tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi ṣe fìtínà fún gbogbo ara ayé kọ́lọ́run bá kọ́là wá kó ewu àti ṣùtá rẹ̀ ta ni màsíù dàjáde ń ṣe níbo ni ó ti jáde àsìkò ni ó jáde àwọn ẹ̀rí wo ló wà lórí jíjáde rẹ̀ ọjọ́ mélòó ni ó lò lórílẹ̀ ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tó ṣe kókó nípa màsíù dàjáde òní a àgbéyẹ̀wò rẹ̀ ìkíní àwọn àdéhùn tó wá lórí máàdí ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbé àkọ́kọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ kó tó di pélé ayé yìí yóò lọ síbi kọ̀ọ̀kọ̀ndọ̀n àwọn àdéhìfin ní táwọn afáà sọ nípa rẹ̀ ni pé àhàdéhìfò mọ̀tàwátìrọ̀ wọ́n làwọn àdéhìfin mọ̀tàwátìrọ̀ ni tí wọ́n sọ pé àdéhìfin kan mọ̀tàwátìrọ̀ ńlá àdéhìfin tó ṣe wípé rọ̀wátìwò jàmáà tún àwọn tí wọ́n gbà wá òǹkà tó pọ̀ ni kìí ṣe ìlú kan náà ni a ti wá ìlú oríṣiríṣi òní a ti wá pípọ̀ wọn àti báwọn ìlú tí a ti wá bó ṣe ta kété jìnnà síra wọn tó ọ ń tọ́ka sí wípé wọn ò lè forí ìkòkò sọ̀ọ́dún kí wọ́n á jọ fẹnukò kí wọ́n fi parọ́ máa níbi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ó tún wá ṣe àfitì rẹ̀ síbi hisu yẹn ni pé bí wọ́n sọ pé sẹ̀mẹ́rìntù tàbí rọ̀ àìtù tàbí hadathani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn tí a sọ pé àdéfì ó wà mutawatir ńlá ti rí bàbá wa alihafid abul hasan al-abiri kí ni tí a sọ wọ́n ní wàkọ́dì tawatalat al-akhbar wastafadat an rasulillahi sallallahu alayhi wa sallam bi dhikri al wa annahu min ali bayti wọ́n làwọn àdéhìsì tó wá lórí pé mahdi ó sílẹ̀ ayé àti pé yóò jáde nírọ̀lẹ́ ayé yóò sì máa jẹ́ kan nínú àwọn ará ilé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn hadith tó wá lórí rẹ̀ ahadithu mutawatir ni tí wọ́n sọ pé hadithu mutawatir mawulẹ̀ béèrè pé sọlá làáfíà bí ọ̀la làáfíà ní táwọn afáà tí wọ́n sọnù bó tilẹ̀ pé mutawatir oríṣi méjì ni mutawatirun lafdan wa mutawatirun ma'ana ṣùgbọ́n báwọn kan bí a ti sọ ni pé àwọn hadith tó wá lórí Mahdi ahadithu mutawatiratun ma'ana yẹn ni pé lábala àtúmọ̀ níbi gbólóhùn gbólóhùn wọn lè yàtọ̀ ṣùgbọ́n tí wọ́n ń dálé lórí nǹkan ẹyọkan náà ni ọ̀rọ̀ àkọ́kọ́ nù bàbá wa Muhammad al-Barzanji àwọn náà tún sọ nínú tíra àwọn tí wọ́n ń pè ní al-Isha'atu li ashrati sa'a lábala báàbù ẹlẹ́ẹ̀kẹta kí ni tí a wí níbẹ̀ ntí a wí níbẹ̀ ni pé wa'lam anil hadith al-waridata fi ala ikhtilafi riwayatiha la takadu tanhasiru wọn làwọn hadith ètò ń ṣe àfimúlẹ̀ pé máa di ọ̀ ń bọ̀ wá sáyé àwọn hadith tó dá lórí rẹ̀ hadith ń pọ̀ débi wípé èèyàn ọ̀fẹ́ lè sọ pé yé báyìí ni àwọn hadith ń níbòmíì wọ́n tún sọ pé wakọ̀dẹ̀ alimta ana ana haditha wujudil maadi wa khurujahu akhir zaman wa anna min itilati rasulillahi sallallahu alaihi wasallam min walad fatima balagat hadda tawatur almaana almaanawi wọ́n ní lọ́ọ̀mà ìwọ gangan ti mọ̀ pé àwọn hadith ètò wa tó ń sọ nípa pé máa dín bọ̀ wá sáyé àti pé yóò jáde nígbà tó bá kù díẹ̀ káyé ọ parẹ́ àti pé Mahdion gangan nínú àwọn ọmọ àrọ́mọdọ́mọ Ànábì wa Muhammad ńlọ́jẹ́ ní pàtàkì jùlọ nínú àwọn ọmọ Fatima aleyha salatu wa salam àdìfẹ́hùn wọn náà ti mọ̀ pé hadith mutawatir ni labala ìtumọ̀ falamana lè nkárìá tabasọ̀ pé hadith wa mutawatir ìwúlò àbúrò máa takoru àdìfẹ́hùn àtọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ nù rẹ̀ èyàn ò ní gbàgbọ́ sí ni ṣé àgbàgbé nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá ìgbà tá à ń sọ nípa ìgbàgbọ́ tó yẹ ká ní sáwọn ànábì ọlọ́run a gbọ́dọ̀ gbà wọ́n lódodo àwọn ọ̀rọ̀ tí wọ́n bá sọ à ń láti gbàgbọ́ lódodo bíbẹ̀ ẹ̀ bá kọ́ ìmánì wa tá a ní sí wọn kò múnádóko bí ìgbà apá àgbà wọn gbọ́ ni tábàlà àgbà wọn gbọ́ tá a gba ọ̀rọ̀ ẹnu wọn àbíròyìn tí wọ́n fún wa tá a gbàgbọ́. bàbá wa al-allama Muhammad asafarini àwọn náà tó sọ pé wakọ̀dé kathorat bi khorojihi ayé almadi ariwayat wọn lọ́pọ̀lọpọ̀ àwọn hadith ẹgbàwọ́rọ̀ ńlọ́wá lórí máàdí pé yóò jáde wá sáyé hátà balagọ̀tì hádà tàwátọ̀rọ̀ lùmánáwì débi pé àwọn hadith wọn dògóńgó ìdákejì àbí abala kejì náà àwọn hadith mutawatir lábala àtúmọ̀ wàṣẹ́ bẹ́ẹ̀ ni wọn làmáyé sunnah àwọn àfọ̀nsúnà gbogbo wọn ni àdéhìfì yìí ńlọ́tawé tagbò dọ́dọ̀ wọn hátà hàn dá mímọ̀ takọ̀dá tí m débi pé lára àkìídà lára àgbàgbọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní òní pé máa dé ọ̀npàlà bọ̀ wá sáyé sáàgbàgbé ibi tá a ti ń bọ̀ à ń bọ̀ látòrí al-imanu bil yawmil akhiri àwa ni tó kónú ọ̀pọ̀ lára àti ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbìndà àlùkìyàmà tó kónú ó ní ìgbàgbọ́ pé a ìgbàgbọ́ nípa ìyà àti fìtínà tàbí ìkẹ́ ọlọ́run tí ń bẹ nínú sàárè bákan náà ìgbàgbọ́ nípa àwọn àmì tó ń sàmì àpẹẹrẹ tó ń sàmì pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dọ̀ bàbá wa Ṣaukani kọlọ̀mbanìkẹ́ bàbá wọ́n ní alẹ́ hadith fi tawatur maja filimadil muntadari àwọn hadith tó wá lórí máàdí etí gbogbo ẹ̀dá gbogbo ayé tí wọ́n ń retí àwọn hadith yìí alẹ́tì amúkaná lè kó fàálẹ́ yà mí ní àkàmsónà haditha wọn láti sí àádọ́ta ńlọrọrùn tó ṣe pé èèyàn tiẹ̀ lè rí gbámú lórí àwọn àhàdíìsì yìí nínú àwọn àhàdíìsì àádọ́ta yìí ìtọ́lọ́láàfíà gba ọ̀nbẹ nù wọn ètò tó gbọ́ lé sahih oní hadith hasan ọ̀nbẹ nù wọn káti ẹ̀sọ́ parí dọ̀ọ́yìn fún bẹ́ẹ̀ làkínnáwó dọ̀ọ́yìn fún mọ̀ jábírò dọ̀ọ́yìn fún ni ṣùgbọ́n àhàdíìsì mi ń bẹ tó ṣe pé ó ń fún lágbára wọ́yà mutawatiratun bila shakin wala shubha láì sí rojú láì ṣiyèméjì àwọn àdéfì yìí àdéhìí tó ṣe wípé ó fẹsẹ̀ múlẹ̀ tààràtààrà mutawatir ni làwọn àdéfì yìí tabati àgbà wípé àdéfì mutawatiru ni kò sí ní tó kù ju pé lára ń tá a gbọ́dọ̀ fi kún ìgbàgbọ́ wa tá a ní nípa ọjọ́ ọ̀gbìndà ẹ jẹ́ àfimá báwọn lórí Mahdi ẹ jẹ́ wá lọ sórí ìṣẹ̀lẹ̀ míì léè tó náà tún jẹ́ gbáǹkọ́gbì léè tí ó wáyé kó tó di pé ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà yọ ṣẹlẹ̀ òun náà ni pé Masihu Dajjal arákùnrin afọ́jú kan ọmọ ń bọ̀ wá sílé ayé ọlọ́run fẹ́ fi ṣe àdánwò fẹ́ dání o èyí tó dáa jù nínú àdúrà oníkéèyàn máa ṣàdúrà pé tó ọlọ́run o má jẹ́ ó dé bá ńlá yìí o torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá yóò rò pé òun ní ìmánì yóò rò pé ìgbàgbọ́ òun olókun nú ha nígbà bá rí màsíwò dajal àtàwọn itú ọwọ́ rẹ̀ yóò padà di kèfèrí ọlọ́run o má jẹ́ ó wa láyé o tá bá fẹ́ sọ nípa màsíwò dajal á sọ nípa ìròyìn rẹ̀ ṣé èèyàn ni àbájánu àbọ̀rọ̀ ọ̀nù igi à ń láti sọ nípa eléyìí ọmọ mélòó màsíwò dajal Lobina, bínà yàwó mélòó ló sì ní ìlú wo ni Masihu Dajjal òní yóò ti lálẹ́ wò àwọn ìlú wo ni Masihu Dajjal yọ wọ̀ ìlú wo ni ò sì ní dé àwọn wo ni ó jẹ́ olùtẹ̀lé Masihu Dajjal irú fìtínà wo gangan níbẹ̀ lọ́wọ́ Masihu Dajjal kí sì àbáyọ tá ní jìn fìtínà rẹ̀ yìí ọ̀dà fìtínà Masihu Dajjal ńlọ́lágbára pọ̀ ṣùgbọ́n náà bọ̀ mẹ́nuba nínú Kùránì kílẹ̀tọ́ náà bọ̀ fìyà mẹ́nuba kágbọ́n táwọn afáà ti ń sọ lórí eléyìí bákan náà Masihu Dajjal yóò kú ìgbà wo ni yóò kú látọwọ́ ta ni kú yìí òní yóò ti ṣẹlẹ̀ ẹja máa wá mú bọ̀ níkọ̀ọ̀kan èjèèjì ìkíní Masihu Dajjal lára àwọn àmì ìṣẹ̀lẹ̀ tó jẹ́ tó ń sọ nípa pé àníṣe ilé ayé yìí ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán ó ní ìṣẹ̀lẹ̀ Masihu Dajjal ńlọ́wà níbi tí ìṣẹ̀lẹ̀ rẹ̀ tí tóńtún aburú dé ni pé ìgbà táwọn èèyàn bá sọ nípa rẹ̀ mọ́ tí wọn ò sọ lórí kútúbà tí wọn ò sọ lórí wáàsí àsìkò gangan ni ó wà jáde ìgbà táwọn èèyàn tí bá ti gbàgbéra tí wọn mọ nípa àròyìn rẹ̀ mọ́ tí wọn mọ báwo ni sùtá ọwọ́ rẹ̀ itú ọwọ́ rẹ̀ báwo ló ṣe lágbára sí ìgbà náà ni ó jáde yẹn ni pé yakhrujul masihu dajjal ala ghaflatin minan nas lásìkò bàtà àwọn èèyàn bá ti gbàgbé ra táwọn èèyàn ti gbàgbé mà ìgbà náà masihu dajjal òní yóò dé abẹ́lọ́n subhanahu wa ta'ala ọlọ́run mọ́jọ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wà láyé báwo masihu dajjal báwo ni ó ṣe rí masihu dajjal rajulun min bani adam nínú àwọn ọmọ anabi adama ńlò náà má tó ti ṣẹ̀ wá ọ láwọn àròyìn lè tọ́ pọ̀ níbàámu sí àwọn hadith ètò wáyé lórí rẹ̀ anabi sọ ọ́ pọ̀ nípa Masihu Dajjal bóun náà ṣe sọ fún wa nípa àwọn anabi ọlọ́run tó ṣíwájú pé kò sí anabi ọlọ́run ọba kankan àfi kó ti wá àwọn àjọ rẹ̀ níṣọ́ra nípa Masihu Dajjal yìí à ọlọ́run ṣàánú wa aburú tó fara pamọ́ bíi Masihu kò sí Masihu Dajjal àníṣẹ́ látinú àrọ́mọdọ́mọ anabi ádámà òní yóò ti ṣẹ̀ wá anabi sọ púpọ̀ nípa rẹ̀ ìròyìn rẹ̀ bó ni ó ṣe rí bó ló ṣe ga sí gbogbo ẹ̀ lànàbì sọ èyí ti rí lè tàn rí fìnnà síbi káwọn yóò lè bá àmọ́ ni o bákan náà kán lè bá wá sọ́ra kó aburú rẹ̀ hátà ìdá àkọ́rọ̀jà àrọ́fà olùmọ̀mìnú kó lè bá jẹ́ pé ń bọ̀ bá jáde tó bá hàn síta. Si gbogbo ẹ̀ ń bá jẹ́ múmi ní ayé pátápátá ń gbà á arákùnrin tánà bí wí ni wọn ò fi dá ma fàlàyé òfìtàtà nùnà bíi wọn ò fi ní kansáàrù láti pàṣẹ màsíwò dàjáàl fìtínà rẹ̀ iná rẹ̀ ò fi ní jó kan àwọn bí kò sí pé yakunu na ala ilmin wọn máa wà lẹ́ni tó nímà nípa àwọn ìròyìn rẹ̀ ètí ànábi sallallahu alaihi wasallam tó sọ fún wa láti pàṣẹ ìròyìn yìí àá fi lè dá ma yàtọ̀ sí ẹlòmíì nínú àwọn èèyàn àfi ní gbẹ̀tànjẹ kọ̀sẹ́ni tí ó gbẹ̀tànjẹ nípa Masihu Dajjal àfàwọn tí wọ́n bá jẹ́ aláìmọ̀kan ẹ̀dá ẹni tó jìnnà sọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tàbí ní pàtàkì jùlọ man shabakoti alayhi man sabakoti alayhi aṣakuwatu nasallallahu alaafiya ẹ̀ ń bá ṣe pé Ọlọ́run ti kádàrá orí ibú mọ́ òun irú ẹni tí ó gba ìtànjẹ pẹ̀lú Masihu Dajjal nu látàrí àlàyé tó pọ̀ ìtànàbí ti sọ fún wa nípa Masihu Dajjal nínú àwọn ìròyìn tànàbí fún wa nípa rẹ̀ ni pé Masihu Dajjal rajulun shabun ọ̀dọ́mọkùnrin kan ni ọkùnrin ni ọ̀dọ́ sì ni ahmaru launen aláwọ̀ pupa ni kọ̀síírùn èèyàn kúkúrú tí ó gbà onímọ̀síwò dajjal afhaju ẹ̀ńtọ́ kẹta onímọ̀síwò dajjal ẹni pé ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò jìnnà síra wọn. jáàdù rọ́ọ̀sì anábì jáàmà pé irun orí rẹ̀ yóò coil bí irun àwọn òyìnbó ajilali jabuha irun orí rẹ̀ yóò jẹ́ ntí ó sùnkì àrídùn náhárì ẹ̀ntí gbáyà rẹ̀ tọ́fẹ̀ ẹ̀ńlá ẹ̀ńlá onímọ̀síwò dajjal ńlọ́jẹ́ mamsuhul ayni al-yumna ojú rẹ̀ ọ̀tún ó ti fọ́ wàádìí làáyìn ojú rẹ̀ ta wá lọ́fọ̀hún ta ló ti parẹ́ hùn laysat binatiya kìí ṣe pé bóyá yọ tààtà tí ó hàn ta wala hajraha kìí ṣe pé yóò jìn sínú. ka'annama aynuha ka'annama ojú rẹ̀ yọ wà dá ẹ̀gẹ́ bíi aynabatun tafiya bíi èso ainab ètí ó ti fẹ́ rà tó ti tánú wàáìnì ò lè yóò sọ̀rọ̀ níbi ojú rẹ̀ ò sí hmm, ọlọ́mọba ni kí ànábì wà o níbi ojú rẹ̀ ò sí ànábì sọ pé wọ́n kọ káfàárọ̀ síbẹ̀ gbogbo ẹ̀ bá ti lè jẹ́ onígbàgbọ́ òdodo ọmọ akọ kọ̀mọ́kọ ọmọ aka kọ̀mọ́ka pẹ̀lú nurul iman agbára ìgbàgbọ́ tí ń bẹ lára èèyàn ìmọ́lẹ̀ ìgbàgbọ́ èèyàn ò fi máa kà pé eléyìí o kìí sọlọ́run o kèfèrí ni o ọ̀tọ̀ ọlọ́run pálípálí ó ní o kódà níbi ojú rẹ̀ ò síun wọ́n ní ẹran yóò ti yí má bẹ́ẹ̀ wọ́n sì kọ́ káfàárọ̀ wọ́n kọ́ sí tàbí káfírùn ìmọ̀ kí wọ́n jà pọ̀ tàbí kí wọ́n kọ́ lẹ́yìn kọ̀ọ̀kan pé káfàárọ̀ tàbí káfírùn ìmọ̀ kí wọ́n kọ́ àwọn ń tà kálẹ̀ yìí kìí máa sọ̀rọ̀ ẹnu mi ọ̀rọ̀ anábì wa muhammad ni sallallahu alayhi wa sallam nínú hadith itabla ibn umar tí ó gbà wá radiyallahu anihuma ani nabiya sallallahu alayhi wa sallam kọ́l ani rasulallah sallallahu alayhi wa sallam kọ́l bayna ana naimun atufu bilbait anabi nala fún ọgbà tí mò ń rọ kíkálé ọlọ́run ọba lálàfo ìgbà tí mo sùn ní Kaaba mo wá ríra mi lẹ́nu tó ṣe wípé ó ń yípo ilé Ọlọ́run bainama ana na'imun atufu bil bayt lálàfo ìgbà tí mo sùn mo ń wọra mi pé mo ń rọ kiri ká ilé Ọlọ́run ọba mo ń ṣe tawaf anabi wa ń bá ọ̀rọ̀ lọ tí ibà débi pé anahurọ Isa ibn Maryam ó rí Jésù ọmọ Maria aleyhi salatu wa salam alekun ike àti igi Ọlọ́run Ọlọ́run bá ní mo bá sọmarọ adajal ó lẹ́yìn náà òun tún bojú wò òun bojú rí òun bá tọ́lí masihu dajal fawasọfawo anabi wa ròyìn rẹ̀ fakọọl rírà tó sọ afán ròyìn rẹ̀ ńgbà tó rí ni pé fàyídà rọjòlón jẹsímọn èèyàn kan ni tó lára tó sanra ahmaru ọjọ́ èèyàn pupa jáàdù rọ́ọ̀sì ọjà ń tirun rẹ̀ tó coil àwọ̀rò làáyìn ọjà ń tó wípé ojú rẹ̀ kan ó ti fọ́ ọ̀dà gẹ́gẹ́ bí anibatun tọ́ọ̀fìyà bíi èso àjàrà èso ìnàbì lè tó ti tààtà tó ti bàjẹ́ kọ́ọ̀lù hadha dajjal wọ́n wá ń sọ fún mi lójú oorun pé màsíhù dajjal nù o tètè yá a dá mọ́ o èrè òjíṣẹ́ ọlọ́run sí àmì pé àlá táwọn ànábì ọlọ́run tí wọ́n bá lá ó yàtọ̀ sálà tiwa àlá tiwa yìí nítumọ̀ àwọn àlá tí ò lórí tí ò lẹ́sẹ̀ ni làwọn àlá tiwa táwọn máa ń lá ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run àlá tí wọ́n bá lá bí ìgbà tí ọlọ́run fi wá àyè ránṣẹ́ sí wọn bí ìgbà tí ìmísí tó dé bá wọn látọ̀dọ̀ ọlọ́run bí ìgbà tó lọ́ọ́ ran mọ́lákù jìbìrìl tó lọ́ọ́ ran sí wọn bẹ́ẹ̀ ni àlá àwọn ànábì ọlọ́run ni ló ṣe máa ń rí ànábì ni wàá sọ fún un pé àádọ́dájáàlì pé masiu dajali ńlẹ́ ń tó ríhun ọkọ rí jésù ẹ̀ ń tó wá rí lẹ́yìn rẹ̀ masiu dajali nu anabi wa sọ pé akọrọbù nẹ́ẹ̀sì bíi shabahan ẹ̀ ń tó jọjú tí mo lè fi wé masiu dajali jùlọ òní ibnu cotton ibnu cotton yìí ó kọ́ rẹ̀ a máa jẹ́ abdul anza ibnu cotton àwọn kan wí báwọn àwọn kan sọ pé min bani lè mustalik min khuzaa wọn níbẹ̀ ló ti wá náà wọn bá ní Mustalik ju ìgbà lọ ni wípé òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó ń ṣe àlàyé fún wa níbí nípa àwọn ìròyìn atami táàfìmà Masihu Dajjal sí ẹlòmíì tí kìí ṣe nínú hadith mi Abdullahi bin Umar iná ló gbà ani Rasulullahi sallallahu alayhi wa sallam dakala Dajjal bayna dhahraynayi annas bayna dhahraynayi annas anabi sọ nípa Masihu Dajjal láàrin àwọn èèyàn níwájú àwọn èèyàn anábì ń sọ fakọ́l anábì wa ń sọ fún wọn lẹ́yìn ń kìlọ̀ fún wa pé inna Allaha ta'ala laysa bi a'wara dájúdájú ọlọ́run ọba yín ẹ máa gbọ́ o kìí sọba afọ́jú kan o ojú ọlọ́run ọba ọ̀fọ́ o ala ẹ wá tẹ́tí ẹ gbọ́ wa innal masiha dajjal a'waru al-'ayni al-yumna masihu dajjal ojú rẹ̀ ọ̀tún kan ti fọ́ o ka anna aynahu anabatun anabatun tọ́ọ̀fìyà gbígbà pé ojú rẹ̀ ọ̀tún gbígbà pọ̀ ń dàbí dàbí dùn èyí tó ti rà tó ti bàjẹ́ wa fi hadith nawas nínú hadith tí nawas ti ọgbà wá yẹn nawas ibn sam'an kọlọmba ni yọnu sí kọ́lá sallallahu alayhi wa sallam fi wasfi dajjal anabi ń nípa ìròyìn masihu dajjal nínú hadithin. No ó ní innahu shabun qatatun ó ní Masihu Dajjal tẹ́ríhùn ọ̀dọ́ ni ọ̀dọ́mọkùnrin ni qatatun irun rẹ̀ kọ́ ìlì pọ̀ aynuhu tafiya ojú rẹ̀ ó ti fọ́ ojú rẹ̀ ó ti rà ó ti bàjẹ́ àléébù ń bẹ lójú ẹ̀ kàánì oṣù bí òhò bí Abdul ibn Qatan ẹni tí mo lè fi wé jù tọ́jọ́ jù òun ní Abdul ibn Kutun nínú àdéhìí náà nínú àwọn àròyìn tí mo ti kà síwájú ọ̀nbẹ̀nbẹ̀ nínú hadithi Ubada ibn Samit kọlọmba ni yọnu sí olójúṣe ọlọ́wọ́n bá sọ pé inna masiha dajjal rajulun qasirun afhaju jacdun acwar matmusul cayn laysa binatiyatin wala albasa calaykum fàlámù anarọ́bàkùn láìsàbẹ̀ àwárọ̀ anabi máa nífẹ̀ẹ́ wá pọ̀ anabi ń dájúdájú mà sí òdàjáàlì ọkùnrin ni kọ̀síọ́rún èèyàn kúkúrú ni afuhajù ẹni tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó jìnnà síra wọn ó kẹta jáádùn onírun kọ́ìlì ni àwárò olójú kan ni o màtúmọ́sọ̀lá ojú rẹ̀ kan ti fọ́ o ojú rẹ̀ tó wá fọ́ yìí kò jẹ́nu kò sì tààtà. fain albasa aleikum àwọn tú tí ó máa pa àwọn iṣẹ́ tí ó máa ti ọwọ́ rẹ̀ jáde wá ó lè fẹ́ da ọ̀rọ̀ rú máa yín lójú o tí àwọn gbà á nsọ́lọ̀ náà wàá kọ́ ìní ọ̀ ń rọ̀jò ó ń jí òkú dìde ó ń pààyàn kíta tún wá lọ́lọ́run ẹ má jọ̀rọ̀ rẹ̀ ó dàrú máa yín lójú o tó bá dàrú máa yín lójú o nǹkan ẹyọkan ò lè dàrú máa yín lójú fa'alamu anna rabbakum laysa bi'awara ọlọ́run ọba tó dá yín ọlọ́run ò fọ́ lójú kan o ọba tó pé níròyìn mo lọ́lọ́run ọba yín ṣe o màsíù dàjáàlì òkúrọ́ kẹfìrí páálípaálí ni ẹ má tẹ̀lé o ẹ má jẹ́ òkò yín sọnù o nínú hadith Abi Huraira kọ́lọ̀mbà níyọnu sí olójúṣẹ́ lọ́wọ́n ọba sallallahu alayhi wa sallam sọ pé wàá mẹ́ màsíù dọ̀làlà masiu meji onimbe, mesaya meji onimbe, mesaya àkọ́kọ́ anabi Isa jésù Maria mesaya ẹlẹ́ẹ̀kejì oni masiu dajjal asọ nínú oní masiu dajjal fàyínàwó àwòrán làáyìn masiu dajjal tẹ́rìn ojú rẹ̀ kan ó ti fọ́ o ajilalijabo ha irun orí rẹ̀ waju wájú ó súnkì àárín ìdùn náhárì ọjẹ́ ntọ́fẹ̀ nígbà yà masiu dajjal lára ní tẹ́ẹ̀fì dàmà ní wípé ó fẹ́ ṣe bí ẹni tó tẹ̀ báyìí nínú hadithi hudhaifa ọlọ́mba níyọnu sí adajalu awarul ain masiu dajjal tẹ́ríhùn olójú kan ní o ojú rẹ̀ ó ti fọ́ o nínú hadithi mi látọ̀dọ̀ anes wàyínà báyìí na àyìnlẹ́yì maktubun káfírun ẹ wojú rẹ̀ dáadáa pẹ̀lú agbára ìmánì ìmọ́lẹ̀ ìmánì tí ń bẹ lára níbi ojú rẹ̀ wọ́n kọ síbẹ̀ láàrin ojú rẹ̀ pé káfíròn kẹfìrí ni nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì ọ̀n bẹ́ẹ̀ pé ànábì wí ní kọ̀ọ̀kan pé káfàárọ̀ yẹn ni pé kò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àwọn ìròyìn nípa Masihu Dajjal òní àti gbọ́n níjókòó tí ń bọ̀ lágbára lọ́wọ́n ọba a máa tẹ̀síwájú ọ̀rọ̀ nípa Masihu Dajjal lórí ẹ̀ náà ni a wà bánabi ṣe ké bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì Ọlọ́run ti ń síwájú òní àkì àwọn ìjọ wọn ní àkì wọn nílọ nípa màsíwò dajjal nítòjá tó máa wí kókókó báyìí ni pé ìgbà téèyàn ọba sọ ń pa rẹ̀ mọ́ ìgbà gangan ni wọ́n yọ̀ǹda fún kó jáde sáyé abiláwọn bá subhanahu wa ta'ala kọ́lọ̀ńkọ́là wá ní gbogbo tí ń jẹ́ fìtínà pátápátá fìtínà náà sẹ̀mí fìtínà ẹ̀yìn sẹ̀mí fìtínà náà sáré tọ́jọ́ gbẹ̀ndàlùkíyàmà fìtínà tìlẹ̀ ayé ọlọ́run làwọn bẹ́ẹ̀ o rabbana atina fid dunya hasana وفي الآخرة حسنة وكنا عذاب النار